róòmù orí kejìlá. nítorí náà mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yín ará kí ẹ̀yin kí ó fi ara yín fún ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìrò inú yín kí ẹ̀yin kí o lè rí ìdí ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé ǹjẹ́ mo wí fún olúkúlùkù ènìyàn tí ó wà nínú yín nípa oore ọ̀fẹ́ tí a fi fún mi kí ó má ṣe ro ara rẹ̀ jù bí ó ti yẹ ní rírò lọ ṣùgbọ́n kí ó lè rò níwọ̀ntúnwọ̀nsì bí Ọlọ́run ti fi ìwọ̀n ìgbàgbọ́ fún olúkúlùkù nítorí gẹ́gẹ́ bí àwa ti ní ẹ̀yà pípọ̀ nínú ara kan tí gbogbo ẹ̀yà kò sì ní iṣẹ́ kan náà bẹ́ẹ̀ ni àwa tí a jẹ́ pípọ̀ a jẹ́ ara kan nínú Kristi àti olúkúlùkù ẹ̀yà ara ọmọnìkejì rẹ̀ ǹjẹ́ bí àwa sì ti ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn gbà gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ tí a fi fún wa bí ó ṣe ìsọtẹ́lẹ̀ ni kí a máa sọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwọ̀n ìgbàgbọ́ tàbí iṣẹ́ ìránṣẹ́ kí a kọjú sí iṣẹ́ ìránṣẹ́ wa tàbí ẹni tí ń kọ́ni kí ó kọjú sí kíkọ́ tàbí ẹni tí ó ń gbani níyànjú sí ìgbìyànjú. Si ẹni tí ó ń fi fúnni kí ó máa fi inú kan ṣe é ẹni tí ń ṣe olórí kí ó máa ṣe é lé ojú méjèèjì ẹni tí ń ṣàánú kí ó máa fi inú dídùn ṣe é kí ìfẹ́ kí ó wà ní àìṣẹ̀tàn ẹ máa ta kété sí ohun tí í ṣe búburú ẹ fara mọ́ ohun tí í ṣe rere ní ti ìfẹ́ ará ẹ máa fi ìyọ́nú fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ẹnìkejì yín ṣáájú ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ ẹ máa ní ìgbóná ọkàn ẹ máa sin olúwa ẹ máa yọ̀ ní ìrètí ẹ máa mú sùúrù nínú ìpọ́njú ẹ máa dúró gangan nínú àdúrà ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́ ẹ fi ara yín fún àlejò yìí ṣe ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni sí yín ẹ máa súre ẹ má sì ṣépè àwọn tí ń yọ̀ ẹ máa bá wọn yọ̀ àwọn tí ń sọkún ẹ máa bá wọn sọkún ẹ máa wà ní inú kan náà sí ara yín ẹ má ṣe tọ́jú ohun gíga ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀ ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn bí ó lè ṣe bí ó ti wà ní ipá tiyín ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn olùfẹ́ ẹ má ṣe gbẹ̀san ara yín ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú nítorí a ti kọ ọ́ pé olúwa wí pé. tèmi ni ẹ̀san èmi ó gbẹ̀san. ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ fún un ní oúnjẹ bí òǹgbẹ bá ń gbẹ ẹ́ fún un ní omi mu ní ṣíṣe bẹ́ẹ̀ ìwọ òkú ẹyin iná lé e ní orí má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ ṣùgbọ́n fi rere ṣẹ́gun búburú.